ògo ni fún ọlọ́run ní òkè ọ̀run àfi ọpẹ́ àfihàn àfi ọlá àti ìbà fún ọlọ́run ẹlẹ́dà ọ̀run wáyé ọba tí gbogbo agbára àti páńbẹ ní ìkáwọ́ rẹ̀ ẹni tó tún fún ìwọ àti èmi ní àǹfààní àti orí ọ̀fẹ́ mìíràn láti rí ìmọ́lẹ̀ ọjọ́ òní yìí jésù ẹ òwúrọ̀ olùfẹ́ èyí ni ọ̀rọ̀ àṣàrò àti àdúrà láti iléeṣẹ́ ìránṣẹ́ ilẹ̀ lérí ti ìmúpadàbọ̀sípò Promised Land Restoration Ministries fún ọjọ́rú ọjọ́ kẹtàdínlógún oṣù kejì ọdún 2021 àkòrí ọ̀rọ̀ ìyànjú wa ti òwúrọ̀ yìí náà ni àlàáfíà ní apá kìíní àlàáfíà ní apá kìíní ẹ̀kọ́ kíkà wa ni a sì mú láti inú ìwé àwọn ọba kejì orí kẹrin láti ẹsẹ̀ ìkejìdínlógún sí ẹsẹ̀ ìkẹrin ó dín ní ọgbọ̀n. nígbà tí ọmọ náà sì dàgbà ó di ọjọ́ kan tí ó jáde tọ̀ bàbá rẹ̀ lọ sí ọ̀dọ̀ àwọn olùkórè ó sì fún bàbá rẹ̀ pé orí mi orí mi òun sì sọ fún ọmọ ọ̀dọ̀ kan pé gbé e tọ̀ ìyá rẹ̀ lọ nígbà tí ó sì gbé e tí ó sì mú un tọ̀ ìyá rẹ̀ wá ó jókòó lé eékún rẹ̀ títí di ọjọ́ kan rí ó sì kú òun sì gòkè ó sì tẹ sórí ibùsùn ènìyàn ọlọ́run náà ó sì sé ilẹ̀kùn mọ́ ó sì jáde lọ ó sì ké sí ọkọ rẹ̀ ó sì wí pé èmi bẹ̀ ọ́ rán ọ̀kan nínú àwọn ọ̀dọ́mọkùnrin sí mi àti ọ̀kan nínú àwọn kẹ́tẹ́kẹ́tẹ́ èmi ó sì sáré tọ ènìyàn ọlọ́run lọ èmi ó sì tún padà wá òun sì wí pé èé ṣe tí ìwọ ò fi tọ̀ ọ́ lọ lónìí kì í ṣáà ṣe oṣù titun bẹ́ẹ̀ ni kì í ṣe ọjọ́ ìsinmi òun sì wí pé àlàáfíà ni nígbà tí ó di kẹ́tẹ́kẹ́tẹ́ ní gàárì ó sì wí fún ìránṣẹ́ rẹ̀ pé máa lé e kí o sì máa ń ṣó má ṣe dẹ eré fún mi bí kò ṣe pé mo sọ fún ọ bẹ́ẹ̀ ni ó lọ ó sì dé ọ̀dọ̀ ènìyàn ọlọ́run náà ní òkè kámẹ́lì ó sì ṣe nígbà tí ènìyàn ọlọ́run náà rí ilé òkèrè ó sì sọ fún gèásì ọmọ ọ̀dọ̀ rẹ̀ pé wò ara Ṣínémù ni. Èmi bẹ̀ ọ́, súré nísinsìnyí kí o pàdé rẹ̀, kí o sì wí fún un pé, àlàáfíà kí o wà bí? Àlàáfíà kí ọkọ rẹ wà bí? Àlàáfíà kí ọmọ náà wà bí? Òun sì dáhùn wípé, àlàáfíà ni. Kí Olúwa kí ó bùkún fún kíkà àti gbígbọ́ ọ̀rọ̀ rẹ̀ fún ìgbàlẹ̀ ẹ̀mí wa. Ohun yòówù tí o lè máa kojú olùfẹ́ mọ̀ pé nígbẹ̀yìn gbogbo rẹ̀ àlàáfíà ni obìnrin tí a kà nípa rẹ̀ nínú ẹ̀kọ́ kíkà wa òní ó nífẹ̀ẹ́ olúwa dé ojú wípé ó fi fún ọlọ́run tọkàntọkàn àti fún ìránṣẹ́ rẹ̀ ní ọjọ́ kan ó gba ìránṣẹ́ ọlọ́run ní àlejò nínú ilé rẹ̀ ó lè ṣeé ṣe wípé ènìyàn ọlọ́run náà tilẹ̀ sọ wípé ebi kò pa òun ṣùgbọ́n obìnrin yìí ó takú ó sì tẹnumọ́ wípé kí ó ṣáà jẹun olùfẹ́ mo fẹ́ kí o mọ̀ wípé kò dé ìgbà tí ìránṣẹ́ ọlọ́run bá ń tọrọ lọ́wọ́ ẹnikẹ́ni kí ó tó di wípé a ó fi ìṣoore hàn fún wọn. ènìyàn ọlọ́run yìí gbádùn oúnjẹ tí a pèsè fún un náà láti ìgbà yìí lọ a máa yà sí ilé arábìnrin náà nígbàkúgbà tí ó bá ti gba agbègbè náà kọjá ó ṣeé ṣe wípé obìnrin yìí kí ó ní ọrọ̀ ju ọkọ rẹ̀ lọ ṣùgbọ́n síbẹ̀ náà kí ó tó ṣe ohunkóhun rárá ó kọ́kọ́ lọ gba àṣẹ lọ́wọ́ ọkọ rẹ̀ èé ṣe kí sì ni èròǹgbà obìnrin yìí ṣé ó ń ṣe léyìí láti wá ojúrere ìránṣẹ́ Ọlọ́run níbí tàbí láti wá ìkọbi ara sí ìránṣẹ́ Ọlọ́run náà tàbí ó ń ṣe kí ènìyàn Ọlọ́run kí ó bàa lè pọ́n ọ lé tàbí láti lè rí ohun kan gbà padà lọ́wọ́ ìránṣẹ́ ọlọ́run ló fi ń ṣe gbogbo eléyìí bí olùfẹ́ kò sí ohun tí ó jọ ìwọ̀nyí rárá nínú èròǹgbà ọkàn arábìnrin náà ṣùgbọ́n bí ó bá ṣe ẹ̀yin kan lóde òní ni ẹ ó tilẹ̀ máa rán ìránṣẹ́ ọlọ́run létí àwọn àtìlẹ́yìn tí ẹ ti ṣe fún wọn nígbà kan rí ṣùgbọ́n obìnrin yìí ó ṣe ìfifúnni rẹ̀ láti inú ọkàn mímọ́ wá ní àìsí ìrègùn kankan tí ó rọ̀ mọ́ ọn ọmọ ọ̀dọ̀ ìránṣẹ́ ọlọ́run ó ní láti sọ fún ọ̀gá rẹ̀ pé kò tilẹ̀ béèrè kí ni obìnrin náà ń fẹ́ ìgbà ìránṣẹ́ ọlọ́run sì bi obìnrin náà léèrè ó wí pé òun kò nílò ohunkóhun àti wípé ó tẹ́ òun lọ́rùn bí òun ṣe ń gbé láàárín àwọn ènìyàn òun lẹ́yìn ìgbà tí ìránṣẹ́ ọlọ́run náà sì wá mọ̀ wípé obìnrin náà kò bímọ ó bá gbàdúrà fún un pé gba ohun tí owó kò lè rà níwòye àmọ́dún ó bí ọmọ obìnrin náà sì wí fún ìránṣẹ́ lọ́wọ́ wípé alàgbà ẹ jọ̀wọ́ ẹ má wàá tàn mí pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́mọdé kankan o ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ìránṣẹ́ ọlọ́run lẹ́yìn oṣù mẹ́sàn-án obìnrin náà bímọ ọkùnrin ayọ̀ rẹ̀ sì wá di kíkún àmọ́ nígbà tí ọmọkùnrin rẹ̀ náà sì dàgbà ó tẹ̀lé bàbá rẹ̀ lọ sí oko ní ọjọ́ kan lásìtì ibẹ̀ lọ ló ti bẹ̀rẹ̀ sí pariwo pé orí mi o orí mi orí ń fọ́ mi o a sì gbé ọmọ náà tọ̀ ìyá rẹ̀ lọ láti lè lọ sinmi ní ẹsẹ̀ ìyá rẹ̀ ṣùgbọ́n bí ìrora ẹ̀fọ́rẹ́ náà ṣe ń pọ̀ sí i fún ọmọ náà a sọ pé ọmọ náà kú ìyá ọmọ yìí lẹ́yìn gbogbo wọ̀nyí ó bá sì sọ fún ọkọ rẹ̀ wípé kí ó fún òun ní àyè láti gbé kẹ́tẹ́kẹ́tẹ́ kan àti kan náà àwọn ìránṣẹ́ láti lè tọ ènìyàn ọlọ́run náà lọ ẹni tí ó gbàdúrà fún wọn tí wọ́n sì fi bí ọmọ náà bí ó sì ti lọ nígbà tí ìránṣẹ́ ọlọ́run sì rí i ó bi wípé ṣé àlàáfíà ni gbogbo nǹkan wà obìnrin yìí sì dáhùn pé àlàáfíà ni ìṣe rẹ̀ yìí sí ti ẹ̀yin kan lóde òní tí ẹ ó bẹ̀rẹ̀ sí í sọkún nígbà tí ẹ bá wà níwájú ìránṣẹ́ ọlọ́run bí ẹ bá ní ìṣòro kankan mo fẹ́ kí wọ́n pé ẹnìkan wà tí à ń pè ní ọmọ aládé àlàáfíà ẹni náà sì ni jésù kristi olùfẹ́ wípé o jẹ́ ẹni tí ó ń sin ọlọ́run tí o sì ń fi fún ọlọ́run tọkàntọkàn kò sọ wípé o kò ní ní àkókò ìdààmú kan nínú ayé rẹ nígbà tí o sì ti di kìrìsìtẹ́nì èyí kò yẹ ọ́ sílẹ̀ kúrò nínú àti ní ìṣòro rárá olùfẹ́ fífi ayé rẹ fún Kristi ó túmọ̀ sí wípé ó ti bọ́ lọ́wọ́ ìgbámú èṣù ni ṣùgbọ́n eléyìí kò túmọ̀ sí wípé èṣù kò sì ní máa lépa rẹ nìṣó nítorí pé iṣẹ́ èṣù náà ni láti jalè láti pa àti láti parun nínú ìwé orin Dáfídì orí kẹrin ó lé ní ọgbọ̀n ẹsẹ̀ kọkàndínlógún a sọ fún wa wípé púpọ̀ ni ìpọ́njú olódodo ṣùgbọ́n olúwa gbà á kúrò nínú gbogbo rẹ̀ bíbélì tún sọ fún wa nínú ìwé wòlíì àìsáyà orí kẹta ó lé ní ogójì ẹsẹ̀ kejì pé nígbà tí ìwọ bá ń la omi kọjá èmi ó pẹ̀lú rẹ àti láàrin odò wọn kì yóò bò ọ mọ́lẹ̀ nígbà tí ìwọ bá ń rìn nínú iná kì yóò jó ọ bẹ́ẹ̀ ni ọwọ́ iná kì yóò sì ràn ọ́ olùfẹ́ kókó wípé jésù wà nínú ọkọ̀ ayé rẹ kò wá túmọ̀ sí pé àkókò ìjì líle kò ní wáyé gẹ́gẹ́ bí a ti rí nínú ìwé máàkù orí kẹrin ẹsẹ̀ karùndínlógójì sí ìkọkàndínlógójì nígbà tí àwọn ọmọ yẹn wà nínú ọkọ̀ ṣùgbọ́n tí ìjì líle tí ó dìde sí wọn. mọ̀ pé gbogbo ẹni tí ọlọ́run yóò bá lò fún ògo rẹ̀ ní àkókò kan tàbí òmíràn wọn kò lè ṣaláì má la iná kọjá àdúrà mi ni pé ní àkókò tí a bá ń la ìjì líle àti iná kọjá oore ọ̀fẹ́ ọlọ́run àti agbára rẹ̀ kí ó lè dì mú ká ba lè dúró dé òkú ká sì lè borí ní orúkọ jésù kristi gba àdúrà yìí ìkíní olúwa o ẹ jọ̀wọ́ ẹ fún mi ní àlùyọ mẹ́rìírí èyí tí yóò yani lẹ́nu ní orúkọ ńlá jésù àdúrà kejì ẹ̀yin ọlọ́run iṣẹ́ àrà ọlọ́run iṣẹ́ àmì àti ọlọ́run iṣẹ́ ìyanu ẹ fi ọwọ́ yín kan ayé mi báyìí kí ẹ má sì jẹ́ kí ayé mi kí ó rí bákan náà mọ́ ní orúkọ ńlá jésù kristi àdúrà kẹta bàbá mi àti ọlọ́run mi ẹ jọ̀wọ́ ẹ jẹ́ kí n ní ìbápàdé pẹ̀lú yín lónìí ní orúkọ jésù ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ tí ò ní ǹjẹ́ olùfẹ́ mo sọ tẹ́lẹ̀ sí inú ayé rẹ pé olúwa yóò fún ọ ní agbára yóò fún ọ ní ọkàn akin àti ìgboyà láti dúró gírí kojú gbogbo ìjì líle inú ayé rẹ wọn ni ní orúkọ ńlá jésù kristu olúwa wa àmín èmi ni ọ̀rẹ́ yín nínú olúwa olùṣọ́ àgùntàn ṣèyí ogun ọ̀run yín ká bí ọ̀rọ̀ ìyànjú yìí bá ṣe ní àǹfààní olùfẹ́ tí o sì di alábòkú fún nípa rẹ̀ tí o sì wáá fẹ́ láti darapọ̀ mọ́ wa nílé ìjọsìn wa láti bá wa jọ́sìn kí o bá lè dàgbà sí nínú ìmọ̀ ọ̀rọ̀ ọlọ́run àti ohun tí ṣe ti ẹ̀mí. ilé ìjọsìn wa náà ni Promised Land Restoration Ministries èyí tí ó kalẹ̀ sí plot seventeen Aminu Jinadu close by Jimoh Odutola Street off Eric Moore Road Surulere a máa ń ṣe ìsìn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ní ọjọ́ ìsinmi ìsìn àkọ́kọ́ a máa wáyé ní. Ni aago méje sí aago mẹ́sàn-án òwúrọ̀ nígbà tí ìsìn ẹlẹ́ẹ̀kejì a máa wáyé ní aago mẹ́sàn-án àbọ̀ sí aago mọ́kànlá àbọ̀ òwúrọ̀ bí o ti ń pinnu olùfẹ́ mi ọ̀wọ́n láti darapọ̀ mọ́ àánú èkéyìí ìsìn mo gbàdúrà wípé ọlọ́run alágbára yóò jẹ́rìí agbára rẹ̀ nínú ayé rẹ̀ yóò sì fi ọ̀rọ̀ ayé rẹ̀ ṣe ìyanu ní orúkọ ńlá jésù kristi olúwa wa àmín ògo ni fún ọlọ́run ní òkè ọ̀run hallelujah